process you go miss the progress Thank you. Uh-uh. baby hey baby girl. o ti jáde ni. no no no no. kí ló dé. kò sí tí mo ń mo ti sáà pé màá wà lé all through pẹ̀lú ẹ̀. Ah, ló ṣe ibo respect mi kí n but you told your friends you guys are coming out to drink now. Ah. Oh. èmi ò lọ́mọ o. Oh. why. Ah, mi fẹ́ jáde mo fẹ́ wà pẹ̀lú ẹ all through. wà pẹ̀lú mi bíi ti báwo go out and have fun now. no babes i don't want to go. but you so. Why? ṣorí àwọn guys tó ń wo yẹn wọ́n máa ń ná mi lówó gan ni tí bá ra drinks wọn tó wọ́n á tún tọrọ owó lọ́wọ́ mi tó bá lọ you You're the man. Wàá jẹ́ kó mọ̀ pé owó wà. Ṣé bẹ́ẹ̀ mi ni? You have to let them know that you are the best. As in the hmm. money, o máa ń wọ ìyapa bẹ́ẹ̀ni máa bọ̀ Nǹkan tó máa fẹ́ kí gbogbo èèyàn bí mi gbogbo ọkọ ẹ̀ best ọkọ ẹ̀ ló mú ọjà. Kò sẹ́ni tó múra tọkọ eh, eh, Everything. Ah, Let's go. Oh, come on. Come on. hotel ni a ní ìdẹ́ni customers kankan mọ́ tó bó orí bó ṣe máa ń ọ̀dà ni nǹkan tó máa ń ọ̀dà bí èèyàn mélòó ló máa ń gbàdúrà ẹ̀. so wọ́n yẹn lówó tó yẹn. Eh. má yẹn ó kàn já àwọn silent millionaires yẹn ní sẹ́yìn pé wọn kì í pariwo kankan ra máa ń ṣe àwọn nǹkan tí wọ́n jẹ́ jẹ́ jẹ́ tí mo bá tún sọ̀kò fún yẹn níbi ilé rẹ̀ ṣùgbọ́n pé ó láìkè mi personally eh, last week owó lèmi tí mo sọ fún yẹn ó lọ́wọ́ mi pé báwo ni mo ṣe rí ìmú náà boyfriend ló fún ẹ. boyfriend dídìdì ni wọ́n ń bọ́ ni mo ti rí boyfriend wọ́n ṣe wọ́ọ̀kì ní last week tó ń pè mí tí mo tẹ́kọ̀ dà wọn lọ́ ti rí pé mi ò wá ṣẹ́fù wọ́n wá wò pé kí ló ṣe mí ah, wọ́n ní mo ní iṣu ni kí ló ṣẹlẹ̀ wọ́n ní láńlọ́ọ̀dù mi dà mí láàmú kí ni mo ṣe fún láńlọ́ọ̀dù owó lé mi wọ́n owó lé ọ̀nà lè lò ní seventy thousand just seventy thousand ló nìyẹn ah, báǹkì wo ni mò ń lò nígbà tí mo dárúkọ báǹkì mi fún wọn wọ́n ní okay kí n fún wọn lákàndé tèzi mi immediately instanta ni wọ́n transfer seventy thousand naira. seventy thousand àwọn fọwọ́ kàn ẹ́ ọkùnrin á kó seventy thousand fún ẹ. àbọ̀dẹ̀ lélẹ̀ àtijọ́ tó ti ń wá obìnrin mélòó ni wọ́n rí pẹ̀lú ṣòro obìnrin pẹ̀lú ẹ̀rí. ó láìkí obìnrin ó kò láìkí fàájì ó kò láìkí fàájì ni. ọ̀rẹ́ mi ò dẹ̀ jọ̀nà kí ló ṣe yẹ mo ti fowó sanwó iléèwé ní. mo ṣe mo bẹ̀rẹ̀ sọ mo fẹ́ ká ṣe business ni business máa wọ yóò máa profitable sixty forty ni máa fẹ́ ní forty ní àgbà sixty. ojú kòkòrò ọ̀kánjúwà. ah ire kò jẹ́ kí o máa wádìí kí o tún máa ṣe business pẹ̀lú èèyàn o kò mọ irú ẹni tó máa bá ṣe business it's very important àwọn people tí mo sọ fún ẹ pé mo fẹ́ bá ẹ ṣe business yẹn they are four one nine four one nine wo. mo pe gbogbo line wọn kò sí ìtò lọ mo lọ sọ́fíìsì wọn eré wọn ti park ah. can you imagine. Ah, ah, kí lè máa ṣe bá àǹtí mi ìwọ náà ni owó tó promise mi ni mo gbẹ́kọ̀lé báyìí pé wàá fún mi. àǹtí mi ṣe sọ kí tó kúrò nílé ni ṣé bí mo kàn wá bí ni ẹ wá ń bèrè ń sìn ṣé ibi ìbàyẹn mo ti fẹ́ fún yín lówó ni. olóhùn ah, náà ló mú ẹ wá olóhùn dẹ̀ ti gbé kọ́ mi nìyẹn tó fi lè wá nìyẹn. àǹtí mi ẹ máa ní sùúrù mi ì kàn lè déédéé kówó fún yín pé mo fẹ́ fún yín nìkan ẹ máa ní sùúrù ẹ jẹ́ kí n délé má láti bá ọkọ mi sọ má láti bẹ ọkọ mi ẹ mọ̀ pé joint account la ní mi ì dẹ̀ lè tọwọ́ bọ̀ láì ṣe pé mo béèrè lọ́wọ́ ọkọ mi ẹ mọ̀ pé òun lórí adé mi. Eh, no problem, I understand. But, Ibe, please, pick your phone and call your husband bá mi pọkọ ẹ. pick ibi tí bá wò àǹtí ẹ ní sùúrù ẹ jẹ́ ń délé má láti bẹ́ẹ̀. ire nù pé sínsìn pé ṣojú mi kí n gbọ́kàn tó máa sọ kí n mọ òkun mi ire owó ìwà important pé sínsìn wò lọ́hùn má máa jẹ́ ń ṣàgbá kó má máa jẹ́ ń ṣìyàn má yà wá kọ́ gbaṣọ lára mi. ẹ pẹ̀lẹ́ sá ṣé ẹ̀yìn ìjẹ́ rẹ̀ ń ṣe. ṣé ìjọba ṣe wà ókè wà ókè um, mo fẹ́ rí yín. ń wẹ̀. Ah, mo ti notice pé tẹ́ bá ti wá síbi ẹ̀yin nìkan lè máa ń dá wa àbí kẹ́ ẹ wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín ọkùnrin tí ẹ bá wá pẹ̀lú àwọn ọkùnrin ó máa jẹ́ yín pẹ̀lú ìyàwó yín mo ní kí n béèrè pé ṣé kò sí. dúpẹ́ ṣòyí tí ọlọ́run bá tò ìgbésí ayé ẹ̀dá tí ẹ̀dá ọba gbà pé bọ́lọ̀ ń ṣe tó ni ó lè ṣe mistake tí wọn bá ti níyàwó nílé torí ẹ pé tó ní làákàyè tọ́lọ́n bless ẹ kò sí wàhálà kò yẹ kó tún máa wá nǹkan kan rán ó ti rójú nìyẹn kó má wá ìrójú káàkiri do you understand kò sí nǹkan kan tó yàtọ̀ lára obìnrin bẹ́ẹ̀ni à ń bọ̀sì bọ̀ sí ní ojú mi kò sí obìnrin tó lè fine tó yàwó mi láyé. Ah, lóòótọ́ ni ìyàwó yín fine sọ fún mi kí ni mo tún wá wá. òótọ́ ni kò sí nǹkan kò sí kò sí nǹkan tẹ̀ ń wá bò ó ta ṣé wọn pé èèyàn náà kàn lé ókàn òkè fine bẹ́ẹ̀ ṣe wálé nísìn tẹ̀ ń mu ẹni sí pẹ̀lú àsọtẹ́ẹ̀dì kẹ́ tún padà wá lọ́la kẹ́ tún mu ẹni sí pẹ̀lú àsọtẹ́ẹ̀dì ọ̀túnla kẹ́ tún mu ẹni sí pẹ̀lú àsọtẹ́ẹ̀dì ó máa sun yín ìṣèbí mm. eh, Wendy mm. eh, staff wa tajọ wa bí mm. eh, èmi rò pé ọmọ yẹn láìkì yín so mo feel pé kó má kó máa jẹ́ yín nìkan all the time kó má máa jẹ́ ẹ̀yin àtọ̀wọn ọkùnrin. dúpẹ́ ṣoṣù ọ̀pẹ ẹnu ẹ̀ báyìí ló ṣe rí. Ah, ṣé rí o ṣe ìdẹ̀rọ ọmọ yẹn ẹnu ẹ̀ báyìí bó ṣe rí ni ẹ̀yin ẹ ṣáà sọ fún mi pé ẹ láìkẹ́ tí bá ti lè sọ pé láìkẹ́ òun náà ẹnu ẹ̀ bó ṣe rí ẹni ṣe rí lélẹ́yìn kò ní bá anybody sọ èmi náà kò sẹ́ni tó máa gbọ́ lẹ́nu mi. torí nǹkan tó máa ń ba ẹ̀mí lẹ́rù ni wípé eh, a máa bẹ̀rẹ̀ sí jàmbá káàkiri o. ṣé rí bí ẹ bá ṣe fẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa ṣe fún ṣe bí mi ni receptionist ẹ ti ẹ pè mí ni dúpẹ́ o ti ń bọ̀ rúùmù wo ló prepare fún mi o màá sáré bá yín arrange màá ti ní kó wọlé ó ti yẹ yín àti wọlé ẹ ti jáde kò sẹ́ni òde tó máa mọ̀. dúpẹ́ <laughs> dúpẹ́ ò ní jèrè ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ah! ni. kí ni mo ṣe mo rò kó nílàáká yìí ni ṣùgbọ́n gbà tó ti gbẹnu lọ́rọ̀ yẹn gbàrà báyìí mo ti mọ̀ pé ní ìran yín kò sẹ́ni tó lè nílàáká yìí ah, láyé. rárá ah, rárá ẹ má bínú olóníkì lọ bá yẹn yín náà mo pè mí kì í ṣe. ẹyin torí pé nígbà tọ́lọ́run ti fún mi ní nǹkan tí mò ń wá nígbèésí ayé mi. Ah, mo dárun ọmọ yìí kó bá mi ọmọ yìí kó bá mi. O bá ìwọ ló kó padà ẹ̀. òṣì wà nù ràn yín ló dé máa padà síbẹ̀. ṣé wọn kọ́ bí ló ti ń ṣiṣẹ́. ẹ má bínú. ò ní kú o. ẹ ọ̀ rárá ẹ má bínú. mo hate ẹ látẹ̀nilọ. ẹ má bínú. ẹ má bínú. tó bá fẹ́ ayé ọmọ yìí bàjẹ́ lé ni ó dẹ̀ ní bá ti ṣí òní rọ́nà gbégbà bó ṣe ń lọ yẹn kí ló dé kí ló kí ló kí ló kí làwọn èèyàn kí ló fẹ́ tó fẹ́ dàgbé sí ayé mi rú fún. ríṣì wendy kọ́ wàǹdé ni àtẹ̀jẹ́ àtẹ̀jẹ́ nǹkan tó dáa mo ní transformer transformer lé ó wá ní kí n lọ gbé àbẹ̀tà pass my neighbor tí ò ní ọ́ìlì tí ò ní epo ẹ jọ ṣe ṣe ò ní jèrè fún tó sọ yẹn bastard. Ah, baby, eh? jọ má fi dúró dẹ̀. Fẹ́ mi, báwo ni? Ṣé wàá wá? Owó yẹn ló wá fún yàrá. Àbí? Ṣé o fẹ́ ṣe transfer ni? Because mo rí i pé àpò ẹ̀ wò. Ah, ṣé o wá mi ni? Ẹni tí ò ní fóònù gidi a máa ṣe transfer ni. Ṣé ilé ayé yìí Ọlọ́run ti fi gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn? Ó rọ̀ wá lọ́rùn gan. Ọlọ́run ọba tá à ń sìn tá à ń bọ̀ Ten percent ló béèrè. Ten percent kí wàá làwọn anira lára fún tàǹkù gbélé ayé wa kalẹ̀ understand ó sáré gan o baby mo dààmú gidi gan lórí ọ̀rọ̀ yẹn kí n lè rí owó fún ẹ because i need to make my wife happy mo ní láti fún ìyàwó mi ní àwọn ìdùnnú tí ò usual are you here so mo wá wò pé tí n bá tiẹ̀ lè rí gbogbo ẹ̀ náà kémi náà mo sáré ní gbogbo eré yẹn ṣá mo ṣáà mo rí forty k àmọ́ n gbọ́ forty k yẹn èmi náà fi màá fún ní àpò ẹni thirty ẹkẹ mi náà mú one two three four. forty thousand. five six seven seven eight nine ten máa ń ṣe mistake nínú forty yẹn èmi náà fi ten máa fi ṣe big boy máa fi dára mú báyìí so wọ́n gba ìdá mẹ́wàá nínú ẹ̀ that's thirty k i need to make you happy anything i will go extra mile for you in my life gbogbo tó bá máa dùn ẹnu máa ṣe mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ nira tó once you happy ó ti tán. nínú three hundred thousand. ẹ eh, ẹ iṣẹ́ pẹ́ mú le gan o. káyé má sọ̀rọ̀ báyẹn àtọ́nà àtọ́nà yín bá rẹ̀ díẹ̀ dẹ̀ ló kù fún wọn tó kù bí seven years lọ́mọ́ àdéhùn tó gba three million gba two million lọ́wọ́ mi. ó ti yẹ má ò rí jẹ́ mi. má lọ o ó lè fẹ́ máa lọ báyẹn káyé kì í ló gbà ó kẹ́ ẹ̀yà gbọ́n kí n jọ́rọ̀ owó yẹn bébì mi ohun tí mi ní pé ó yẹ kákọ tí ẹjọ́ wà ká gba yàrá kan ká wà mí. are you kidding me. at all. ní thirty thousand kí n gba yàrá fún ẹ. ẹ má wulẹ̀ ní sùúrù ọ̀rọ̀ yóò yẹ má wulẹ̀ ṣe wàhálà fún gba yàrá ṣèbí bí ló ti ń ṣiṣẹ́ ó kàn máa mú kí ìní lọ́lọ́kọ́ ni kọ́ mọ̀ kó gba yàrá tó bá yẹ pé ti gba yàrá yẹn máa nira jẹ́ àlọ́ṣọ táìm wọ́n yàrá kọ̀ kékeré àkójọ wà ọ̀tí ìfara ara wa kí n tó máa lọ. táìm kò ti sick. Ah. má wọrí. bébí wa kákọjọ bá mi ṣe ni mo mọ̀ ọ́ tó yẹ kí n sọ fún mi ah. Mama, bendy. màmá bẹ̀lẹ̀. my baby ah romance alágídí give you dá wa bá mi anything to give you joy oh, baby bó ni wàá wà kiri alẹ́ báyìí. Ah, èmi ò yọjú wo yàrá òní ara ẹ̀ kó má má fi pèdè ń ṣe nǹkan lọ́wọ́ ni wọ́n <laughs> ah, ti gbà. kí ló ṣe lè ah, ká mo ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni o ṣe kò ní nǹkan ti gbà because mo kó wọ́n fi right ní ibi tí yóò ṣe kò ní tí wọ́n ti kọ́ mo ní bí five hundred thousand naira fún hundred k ṣọ́yà after five hundred k tó bá ti fún mi màá gbà mí tó as a big girl now àwọn òní láti mọ̀ ní ti wà ráì. tó bá lè ti ra mọ́tò yẹn fún mi kó o náà lè ìwọ náà máa pín síwájú náà yìí náà ah! ah mo bàjẹ́ máa pín. sórí tí mo bá mú ọwọ́ mi méjèèjì tí mo bá fi pa etí ẹ̀ pọ̀ wá máa rí dọ́bù ni analysis olórí burúkú ló dúró síbi tó ń ṣe tó ń wèrè ètìmọ̀ nǹkan tí mo máa lọ bá lọ́hùn ìyẹn ló fi ní kí n lọ bá wọn orí mi gan ò pé ni torí mi bá pé ṣé kò yẹ kí n mọ̀ pé ó ti lòògùn fún mi ni ó fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ ni ìbọ̀dá tó yẹ pé láti jọ tó ti ń wá síbí kò gbóbìnrin wá rí wèrè wá ní òun plan business wèrè kan kémi lọ bá wọn ẹ ẹ ṣé mo fọ́ lójú ni bó ṣe láìkì mi tó kò ní ọtí rí ọmọ tìwò kankan sí mi wèrè ẹ wá fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ ó ní kí n lọ sọ fún wọn ẹ wá ṣe business òun plan business olórí ìlú. wọ́n tà náà torí kò jẹ́ favourite mi kò ṣe rẹ̀ lọ bá wọn kò sí big deal náà. àṣé ọ̀rọ̀ ẹni bọ̀dá yóò tẹ̀ dára rárá ó dẹ̀ mọ̀ yẹn ni wèrè ẹni kí n lọ bá wọn. anybody ló lè lọ bẹ anybody kí ló dé tí wèrè ò fi lọ bá wọn ṣe bó mọ̀ nǹkan tó máa lọ bá lẹ́nu wọn ni ó wá ti èmi síwájú bí ọ̀dẹ̀ kékeré nìkan tí wọ́n fi mí wé mo ti wá tẹ́ lọ́dọ̀ ẹni tó ń fẹ́ mi ń sìn bọ̀dá yẹn bú mi wọ́n láwọn ò fẹ́ rí mi mọ́ wọ́n ní táwọn bá débi táwọn bá pàdé ojú mi àwọn ò ní wá bí mọ́ yéé ṣèbí nǹkan tó fẹ́ nìyẹn tó bá tún bá mi sọ orú ẹ tó bá tún bá mi sọ orú ẹ tó bá bá mi sọ orú ẹ bò wọn gbọmọ aláwa méjèèjì kúrò ní ìjọ yẹn ni ọdẹ òsì tó bá fọwọ́ mi máa gbá ojú ẹ ọdẹ òsì. àlọ́ mi àlọ́ ooo. Oh. sí nǹkan mi láàrin wa àti máa yìí kí ló dé ká tó sọ̀rọ̀ méjì máa ń kan máa ń kan máa ń kí ni kókó ń pa máa yẹn gan pàápàá what's the big deal about the man. Bánkẹ́ o lè understand mm-hmm. ọ̀rẹ́ mi máa yìí ní owó all hands mm-hmm. ó tún wà láwọ́ you know ọ̀tọ̀ ní kọkùnrin lówó kó tún náwó máa yìí spend mm. ah tó bá wá ṣe fàájì lọ́dọ̀ wa báyìí tó bá náwó báyìí ara mi máa bò máa ṣọ ní kò wọ́n ṣáìdì ọ̀dọ̀ mi mm. ó tún wá ní nǹkan tí mo notice nípa máa yìí ah máa yẹn wà responsible. Hmm. tó bá wá báyìí òun àtìyàwó ẹ̀ lójú máa wá hmm. tí ò bá dẹ̀ gbéyàwó ẹ̀wà òun nìkan ló máa ń dájú kò kún pariwo kò máa ń spend ni ah, tí ó bá jẹ́ pé ìyàwó ẹyọ kan ní máa yẹn ni mo rẹ́dì láti ṣe second wife ah. because mo mọ̀ pé máa yí máa tọ́jú mi. ah ìyà ò lè jẹ mí tí n bá fẹ́. Hmm. ní sùúrù ní sùúrù ẹ ti ń fi iyọ̀ sí o agbọ́pọ̀ hansan àdẹ̀gbọ́pọ̀ lówó lọ́wọ́ àìmọye àwọn èèyàn tó lówó tó dẹ̀ hansan bó ti ẹni tẹ́ ẹ̀jọ́ délé wọ́n sọ pé wà responsible wọ́n ti lo sàkámàjẹ fún ẹ o mọ̀ pé àwọn ọkùnrin tán máa yẹ pé tán bá kí pé kásán tán nílé ìwojú yàn yàn máa ń ya wèrè gan lẹ́hàn ọ̀nà ni wọ́n wọ́n kàn máa ń pákéjì ń ta ni báwo ni wọ́n ṣe mọ̀ pé wà responsible gangan. babes rí máa yí ni. rọ ni. ah máa yìí kò lè dá sọ̀rọ̀ ẹnu ẹ̀ tó kó ń gbéraga àbí bó ṣe máa ń buwọ́ fáwọn èèyàn lélẹ̀ yìí ara bí kò máa ń bù máa ṣọ báyìí. ẹ wá jẹ o bọkọ ń eh, wo ṣáìdì ọ̀dọ̀ mi. mo ṣe ń sọ eré àpọ̀ràn yìí ká ẹ lára mu. Ah, a ó ká mi lára. ẹ̀m ṣé wọ́n fẹ́ jẹ́ kó fẹ́ ẹ ni àbí kó ṣe ń bẹ́ kó lọ. Ah, mo fẹ́ ta tán ni. mo fẹ́ ta tán. Ah, àjọ máa yẹn jó owó yẹn délé. wọ́n máa ń sọ náà wọ́n máa ní ti pátì kúkú lọ́mọdé àtàgbà fi ń fẹ́ràn ṣàngó a máa wọ́gbọ́n dá sí ni ọmọ wa náà ni àárí ibi tiẹ̀ sí. bàbá mi wọ́gbọ́n dá sí. Ah, a fẹ́ràn ẹ náà ni. kò ah, sí ọ̀rẹ́ mi. má wọrẹ abo máa introduce èmi sí kémi tiẹ̀ kọ́kọ́ mọ̀ wọn náà. jẹ́ kémi kọ́kọ́. ó lè lọ gbàbẹ̀ straight má wọrẹ ojú ló ń rojú ṣàánú ọmọ wa ní ẹ <laughs> wàá bẹ wá nǹkan ṣe. tó ní mọ́tò tó sì dá yín lójú pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí òótọ́ ni bàbá ṣe mọ̀ pé mi mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀ kí n bà tì ṣe rí ìyá jẹ ọ̀rẹ́ mi yìí obìnrin yẹn gba ọkọ ẹ̀ ni ọkọ òwò ẹ̀yìn wò kò tiẹ̀ rántí pé òun ti níyàwó kan rí o àbẹ́ anything ìwọ náà fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje. òótọ́ ni bàbá wọn gbọ́ ọkọ mi ni iṣẹ́ ni ò fẹ́ rí mìmí láàtọ̀ báyìí ẹjọ́ ẹ bá mi ṣe kó tẹ̀ máa nífẹ̀ẹ́ mi padà. ìwọ ní sùúrù ní sùúrù ní sùúrù ṣé bí wọ́n mọ̀ pé oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan. àmúmọ̀ yín dáadáa. kó tiẹ̀ máa rí ojú bèbí tó ń tẹ̀lé káàkiri yẹn kó máa rí lára mi kó máa rí ojú hatred lára yẹn kó máa hate kó máa lù. iyún nǹkan kékeré ni àṣàṣì ìfẹ́ nù kò sí tí ò bá rí ọba kò ní lè sun ni tí ò bá rí ọ kò ní lè wo bí akọ pẹ́pẹ́yẹ tí bá ń jẹ bẹ́ẹ̀ wọ́n ni ó mọ rí tó bá sùn wọ́n ni ó mọ fi lálàá ọ̀dọ̀ rẹ báyìí hmm. àmọ́ o ó pín sí méjì o. Ah, lọ́nà wo sà. wo máa pe nọ́mbà ẹ ò gbé ò bá mi sọ̀rọ̀ mo máa pe ẹ ò ní gbé kọ. mo mọ mọ ìwé wa síbi báyìí nílé ayé ẹ má pe fóònù nọ́mbà mi mọ́ ah. láti èní ìlọgàn máa kán sim card mi torí títẹ mi ò ṣógun ní ten percent mọ́ o ò lè tẹ́kì èmi kí ló dé. jọ má bínú ṣé mo lè sọ one thing. mo gbọ́. ok sori nílé ayé ta wáyé àwọn àtẹ̀yìn máa ń jà bọ́tọ́ bá pera wọn jókòó tó bá jọ sọ máa ń níyànjú kò lè tó yẹn ó rí bẹ́ẹ̀ lé nìyí technically technically by the time i'm forty i'm blown i'm made i'm established technically nǹkan tó kọ èmi kò kọ kí n bá ti forty bá ti tán gbẹ ti wà established. ah bọ́bọ́ ìtì ya wèrè o tó bá fi forty years kún èjì mi òun kún ti darúgbó ti báyé mi jẹ nìyẹn. o mọ mass mi sọ pé forty years tèmi eh. bá ti pé n tó kún bẹ́ẹ̀ ojú bí abi seven months lọ́mọ kí n pé forty yẹn once i hit forty agbára tó mú òun yọ tó mú ah. ìràwọ̀ tó ń yọ ní ah. ìrọ̀lẹ́ I am blown and made ní tí wàá establish nìyẹn just ah. kò ní sùúrù fún mi ni wàrà òsèlè ni wàrà ń bọ̀ lọ́la ṣé àwọ̀ ẹ̀ ń dán báyìí ni ẹ̀láwọ̀ ẹ̀ ń dán báyìí ẹ̀rẹ́ kí n máa fowó ba tiẹ̀ jẹ́ máa náwó fún ẹ torí technically tó máa rí ẹ báyìí gbogbo kó máa pray ẹbí kó máa jáde wá ni i'm i'm a. Mr. Loverboy. yes love. mi ò ṣe love mu. kò possible. owó gangan ni kókó and since you cannot give me that tó bá rí mi lórí Instagram máa like picture mi ah, ah. lórí WhatsApp máa ṣe block ẹni tó bá rí mi ṣe bí ẹni kò rí mi tó bá pè mí wàhálà máa wà. ok baby gbogbo nǹkan tó sọ condition tó fi lẹ̀ mọ̀ gbà mo ṣe inú burúkú òde ní ibi ẹ̀ baby look at me look into my eyes ó yá má bínú. ó dẹ̀ pé wèrè ilé ilé ọmọ kó mú mi ní àbí olórí burúkú lélẹ̀ ò lè gbọ́n kankan. ah ah ah ah àìtì lè ẹ́ ah àfi kí n jẹ́ èèyàn láyé àfi kí n jẹ́ èèyàn kí ni forty That's forty. ah baby oúnjẹ ti rẹ́dì. Tanya. baby oúnjẹ ti rẹ́dì náà. mo ní ta right wo lo ní láti dáná fún mi. <laughs> baby you're so funny what do you mean by Tanya? baby oúnjẹ ti rẹ́dì. ee ìyàwó mi dà ìyàwó mi dà. baby this is not April Fool's joke stop your food is ready. ẹ kọ́ keep quiet ṣòro pé mò ń bẹ́ẹ̀ ṣeré ni ó sọ fún mi pé my food is ready kí wá gbóúnjẹ mi ṣọ́ọ̀fù ọ́ ní kò fògùn sóúnjẹ fún mi ni ta ni ẹ ìyàwó mi dà ó ṣe jẹ́wọ̀ ló ń dáná fún mi where is my wife. baby stop this now what's this but baby are you okay. shut up. Ah, <laughs> ok eré ló ń ṣe eré ló ń ṣe. tó bá tó bá súnmọ́ mi máa fọ etí ẹ are you okay. Ah. ìyàwó mi dà ibo ló wà. Baby, I'm here now. Stop now. What is this? Ibo Baby, are you? I can't you see? Ìyàwó mi Ah. Ìyàwó mi dà. Honda. Ah. Baby, stop playing jaw. Ah, uh, come now. Sorry, sir. She gets it. Okay, sir. Mo ní kó she gets. Sorry. Ah mo mọ bí tíyàwó mi She ṣíkẹ́ fún mi. ọ̀gá má bínú bolẹ̀ lọ. bẹ́ẹ̀bi ẹ lè jáde báyìí ọ̀gá. Ah, ah, kí ló ṣẹlẹ̀ tí mo jáde mo ní ìyàwó mi dà ẹ̀ sọ mi fún mi ọ̀gá. ọ̀gá mo gbé mo gbé mo gbé tẹlẹlẹ nílẹ̀. I'm looking for my wife. èmi ni èmi ni. ọ̀gá mi jáde pé wife. ọ̀gá ẹ lè jáde báyìí. mo gbé mo gbé ìyàwó mi dà. mo gbé sọ ní padà sí bí ìjọ pẹ olórí ibú bébì mo gbé mo gbé. a ti Wall street yẹn. à ń bọ̀ à ń bọ̀ náà. mi ì tí ì okay. yeah okay. mo ti rí ẹ mo ti rí ibi ni yeah okay. sílẹ̀kùn. My baby. Ah, what's up? My baby girl. My baby. baby. baby. Ah, ibo ló wá wà látàárọ̀. Ah, I mean. I've been at home. Ilé ni mo wà. Oh God. Mo miss ẹ. Yeah. Ah, eh, ṣé bẹ́ẹ̀ ṣe wá wà lélẹ̀ àwọn ẹrù yín kọ́. èmi ò bọ́dà láti gbẹ́rù kankan àbí mo ṣe rí àdírẹ́sì mò ń bọ̀ ní kí ni mo kàn mí pẹ̀lú ẹrù ìwọ ló important life mi tí bá ti rí ẹ mo wà alright. ẹ wá gbé kankan wọ. mi mm-hmm. ṣe ń bọ̀ rèé ẹ̀gbọ́n ẹ dá mi lóhùn mo ti lọ ẹjọ́. yẹ yẹ yẹ máa bẹ̀rẹ̀ bá mi fún lóyún owó káàbẹ. owó kò ń ṣàyìn lẹni mọ́tò ni. ọlọ́run ò ní jẹ́ èmi máa lórí mọ́tò yìí bí kí ló ń ṣe ẹ̀ náà àṣé mo kò yẹ pé máa downgrade ẹni tí bá lórí mọ́tò yìí. èmi náà wò pé lè kéré sáwọn mọ́tò tí máa ń rin tẹ máa ń jáde. bẹ́ẹ̀ tó fi yẹn lẹ́jáde. ìgbà tó ti send address mi tí mo ti rí báyìí mo bẹ́ẹ̀ dìde mi ti ẹ̀ fẹ́ gbọ́ kan lẹ́nu anybody because mo fẹ́ rí ẹ i just want to see you. ah ṣe èló lẹ pé. six thousand seven. ó láìkè kò tó bẹ́ẹ̀ ilé yín jìnnà gan. bá mi fún bá mi fún. mo ń bọ̀. mo ń bọ̀. ó mo ń bọ̀ ẹ náà ẹ má lọ ẹyin ẹ lọ ẹ kàn dùn. sórí ò pe ni ṣé orí ò da ni o trust baby mi na baby mi lo trust. no a lè jẹ yín lówó náà baby mi jù bẹ́ẹ̀ lọ náà. baby yín wo ẹ gbọ̀gbọ̀ kílẹ̀ máa ń ṣe báyìí náà kílẹ̀ máa ń ṣe báyìí náà mo gbé yín mo tún ẹ̀bùn yín gbogbo ayé rí yín wọ́n rí pé wèrè lẹ́jọ́ wọ́n ń sá fún yín pé wọ́n dáwọ́ ẹ̀ ẹni lójú ẹ ní láti gbé mi àṣekábùmá mo gbé yín ẹ tún fẹ́ máa fi mí lẹ́fẹ́ fẹ́ lọ́ọ́ tèkó fún mi. àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó dà ìforí ẹ bu. kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe. Ah, tó bá jáyé ìgbà tí mò ń jẹ́ ṣùkọ́ mi tí o ṣe pé bébí mi ti ká mi dáhùn máa ń nà èyí yànnàyànnà èmi ṣé mọ́tò ni wọ́n ń gbé yìí wọ́n tó yẹ pé bí mo ṣe ń bọ̀ òun pa èsì òun tán òun pa èsì òun tán òun sọ pé òun save epo wọ́n sọ̀rọ̀ sí mi anyhow ṣé dúró mi ò ju six thousand seven ni àbí ti bébì mi ò ju millions lọ ẹwọ ẹwọ ẹnikẹ fẹmi lómi fẹ́ gbọ́ sítórì ni. èmi ló wá bá sọ bẹ àbáyé ẹfẹ bàjẹ́ mi àbúrò ẹfẹ bùrù mi. àdúgbò wà lẹwọ ẹjọ ẹ má jẹ káwọn. ee mo dárò ó máa jọlá bébì mi o. ẹ má bínú ẹ fẹ́ mi lówó ní ẹ̀gbọ́n. ó jọlá bébì mi nítorí kò lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́. ẹ dúró ẹ sọ̀rọ̀ lọ́mú wa. bébì tètè tètè lọ́mú wá fún tètè lọ́mú wá fún. àtẹ̀jẹ́ mọ́tò tó gbádùn láyé ẹ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ má tẹ̀lé ẹ gidi gan ni ah. àbólórí ibùdó mo lè nù ẹ pa. ẹ ẹ lẹ́nu mi máa gbá yín lóru kanu mo bára kẹ́lẹ́ mi náà bẹ́ẹ̀ tó yín mo sán lórí mo sán lórí bẹ́ẹ̀ ṣé ń wò mí. ẹ jẹ́ dùn wo kí ló ń sá fún mi fún kí ló wá ń sá sí. ẹ̀gbọ́n ẹ fẹ́ mi lówó ni ẹ fẹ́ mi lówó. Ah, inú mi ṣe dùn ní báyìí eh, ó ní mo mú ṣe lọ́ọ̀fẹ́ tó mm. ah, I'm so grateful do you know that I really love you. and I love you too. Mm. <laughs> but nǹkan tó ń sọ yìí fọ́ ni ṣàṣọmọ yìí pé èmi gangan ló yẹ kí n máa dunnú jù. ìwọ ni transformer mi amen tí o bá ti transformer àṣẹ mi náà máa wà ni tí o bá dẹ̀ ti sí náà kò lè sí life eh? ìwọ ni gbèsè ayé mi. Ah, I can't do without you. Trust me. Yeah. I need that. And I love you more. I love you so. <laughs> yeah. Dídúdé, ah, ah, o ò tán AC ni, ìwọ sweat, èmi náà sweat. Kí ló ṣẹlẹ̀? Mi kì í lo AC bíbá yìí ló ń lo èsì báwo come on stop it ah, kí ló ń ṣe. no mi ìlú èsì rẹ nílé. oh god kí ló dé tó ń tra láti wà humble i mean. baby ìwọ náà ni mo ń expect pé tó bá ti wọnú life mi everything ma change ah. gbogbo eléyìí a ma change ẹ ma rise. i understand you kò sí wàhálà ò <laughs> bá choose láti wà nù orí yìí títí ayérayé ìfẹ́ màmí mi náà dúró síbẹ̀ pẹ̀lú ẹ̀. really <laughs> oh yes. àbọ̀ a ní láti upgrade you know. ah yeah sure sure sure sure. <laughs> jẹ́ ká fi yẹn sílẹ̀. yeah i'm so hungry you know. okay no problem má bínú yẹ kí n ti hàn fún ẹnu. no no that's fine. that's okay baby. jẹ́ kí n lọ bẹ̀ sẹ́ńdọ̀ mi. irọ́ irọ́ ah mi ò ní interest mi yẹn jẹ́ ká lọ jẹ buffet náà. jẹ́ ká yí tẹ̀wọ̀ yeah fẹ́ gbé mi lọ jẹ búfẹ́. jẹ́ ká lọ jẹ búfẹ́. bílí ah, kí ni mo fẹ́ wọ̀ báyìí ẹ jẹ́ kí n lọ change ah, but ṣé bẹ́ẹ̀ náà ṣe máa lọ ilé ni. Hmm, tẹ́kẹ̀ um, tábà lọ lọ́nà mi lè ra jeans àti shirt kan. ìyẹn olówó <laughs> ah, ìwọ ló ṣe mí lọ́dọ́wọ́ ìwọ ló sọ mí dolówó. <laughs> Eh, má pẹ́ má pẹ́ <sighs> ọkàn mi ṣe balẹ̀ ni I've been looking for you where's my wife where's my wife. <laughs> hello babes what's up ibo ló wà ó wà Oh, my God, nǹkan tó ṣẹlẹ̀ guy tí mo sọ fún ẹ ti dé yíyá ó ti wà lára àdó wà lọ́dọ̀ mi Oh, lè ráyè kẹ ó fẹ́ lọ gbé wa jẹ buffet. ní ṣé wọ́n jẹ búfè rí yẹ búfè yẹ ok ok all right èmi náà to change nsìn. Okay, okay. All right, go take care. Yeah, bye. Hmm. <sighs> Yes. Um, give us um, ticket for three. Okay, 10,000 naira per I know. That's, that's, that's, yeah, that's, that's good. Your transfer was account. So send those account in the last um, few weeks now. So tomorrow. I don't. Ah, láti ẹjọ́ wá nígbà yìí mo sọ fún ẹ ó ó mo fún ẹ sí ó kéré ju one million five hundred wà pàmì ṣùkú wà lápapọ̀ yìí mo fẹ́ ṣe dáhùn fẹ́rẹ́ àwọn owó sẹ́lẹ̀ owó sí mi ilẹ̀ bẹ́ẹ̀rẹ̀ tó ní ní sì táà fi jẹ búfẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní complain. èló ló ń dá ní báyìí fún owó kankan lọ́wọ́ mi ṣé mi sọ fún ẹ pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́ kó tó ní kí n máa bọ̀. òun mú kankan dání o dẹ̀ tẹ̀lé yàn jáde ẹni wò yìí ohun tó ṣẹlẹ̀ ni pé ah, o lè lè jẹun mọ́ mi o ti ń gbàwẹ̀ báyìí mo ṣe wà yìí twenty two thousand ló kù lọ́wọ́ mi and a máa sanwó oúnjẹ ń sìn báyìí twenty thousand two thousand ló máa kó bá mi lọ́lé padà bóyá kò máa lọ́lé o. kò sóhun tó ń bọ̀ kò sóhun kò kàn lọ́wọ́ owó tó gbé mi bí mi kàn o mú wọn lè rà dání bóyá kò lọ dúró síta àti sílùú tí ń gbà òṣèlú. bébí ṣe kí á lọ ṣe. ẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé no problem má ṣe transfer no ní atm card fi so. and to avoid this henceforth to avoid this about tí kò ní send five hundred kiss account you don't like this kind of embarrassment send it. five hundred thousand. yes. Um, nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi gbà mí òun gbà òun gbà mí ṣé o kò jẹun ẹ̀yin ọ̀kan mi kì í ní àtẹ̀lé máa sà. ọkọ ẹ kí wo ó dáa kí mo ṣe bá yín bíbá o. wọ̀ bẹ́ẹ̀ yẹn. àti ah, ẹ̀ padà ẹ má fojú ọ̀ lọ́wọ́ mi ẹ bá fojú ọ̀ lọ́wọ́ mi bá ẹ gbọ́dọ̀ máa bọ́ yín láṣọ ni. Wendy ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ah, báwo ni ṣe fẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀. òun wọ́n tìgbà tó mú ẹ wá síbí báyìí. ẹ wo ẹ má sọ̀rọ̀ jù wọ́n ní kọ́kọ́ mi wá ara bíbá ipa kí ló ṣe yín gan-an wọ́n fi ṣe yín lẹ́nu mo fi ṣe yín lẹ́nu ṣé ní bíbá yín lọ́yẹ̀ kí n ti máa ṣiṣẹ́ ni mo ní mi ò ṣe mọ́ ẹ lọ rọ́ṣọ́ mi kẹfẹ́ ṣé yín lẹ́ni láì mi ṣé bí mo ní láì mi. <laughs> ẹ ju ẹ̀kọ́ máa wọ̀ rí ọmọdé tó sọ pẹ́nu àgbà ń rùn ni bó pẹ́ bó yá òun náà dàgbà. Ah, èmi lọ sọ̀rọ̀ síbẹ̀ yẹn ṣé torí tí mo ṣì ń lọ ẹ fún ẹ mo ní mi ò ṣiṣẹ́ mo ṣe dandan ni ẹ mo ní mo ti máa rí ẹ má rojọ́ mi káàkiri mọ́ o tẹ má rojọ́ mi káàkiri mọ́ ẹ wo ọlọ́pàá ni màá fi ọlọ́pàá kìíní sójà ni màá fi gbé yín ẹ̀yin jọ̀sìn burúkú yìí ẹ̀ àgọ́ tẹ̀ wọ̀ sọ́wọ́n náà ní fẹ́ẹ̀kì yìí kálẹ́kálẹ́ rírú opportunity tí mo rí ṣé ẹ̀ ní màá gbàgbé àfọlọ́ olórí burúkú ẹ̀ wọ́n ẹ̀ bá jẹ́ kí n sọ ìjọ tó bá tún lójá mi káàkiri ẹ gbà mí. ó sọ̀rọ̀ ni ó gbà mí ni. kí ni mo fẹ́ sọ kí ni kí ni fẹ́ kí n sọ ṣé ti gbàgbé ni bẹ́ẹ̀ staff yín nígbà yẹn nìyẹn òun nìkan ló mọ̀ ṣe àwádìí kọ́lá àmọ́ ṣe ń gbà yín ẹ máa gbé ẹ máa máa gbé wẹ́ndì o wẹ́ndì o wẹ́ndì ẹ wo ẹ máa ráyè ẹ wo kìkì jẹ́ wá lówó o mo dẹ̀ fẹ́ pé kí n sọ fún yín tó tó di pé ṣé àmà máa dé ẹ mọ̀ pé mo máa ṣàkáǹtì lẹ́yìn mi ì kọ́tọ́ máa sọ pé owó mi ò pé òun ni èmi fẹ́ bá yín sọ yẹn yín àti wẹ́ndì lẹ́jọ́ mọ́ best ta fi ń gba ìtẹ́ máa gbọ́n sẹ́yìn àwa ilé àmọ́ ṣe àmọ́ ń gbé ẹgbẹ́ bá mi wò ó tó àtàlẹ́ calculate àti ṣe àlè balance ó ti ẹjọ́ máa. To the woman of my dream, ẹni bí ọkàn mi, alábàárò mi, I will love you forever. I'll love you for the rest of my life. I will place no one above you. Mo mọ rírì rẹ o, ìwọ ló wọnú ayé mi táyé mi fi tòrò bí omi àfòwúrọ̀ ọ̀pọ̀ ìwọ ló wọnú ayé mi o táyé mi fi nítumọ̀ o. How do I live without you, girl? Ayé asán ni mo wá ká ní a ò pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ orí tó jẹ́ kí n rí ọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó dá wa fúnra wa o èkúrọ́ lalábàkú ẹwà ṣe lájọ máa rìnrìn àjò ayé já èbúté ológo rìnrìn àjò ìfẹ́ wa máa já sí o èbúté aláyọ̀ rìnrìn àjò ìfẹ́ máa já sí o I will love you forever olólùfẹ́ o mọ̀ rírì rẹ I will love you forever olólùfẹ́ òun ò lè fi ọ́ ṣeré. má kàn mí nú má fòyà mọ́ má ṣe bẹ̀rù olólùfẹ́ ọkàn rẹ balẹ̀ I will never leave you for any other one torí wọ́n gangan làrídùnnú mi olólùfẹ́ tó bá mọ yíyára rẹ ò ní bẹ̀rù rárá torí ìwọ làjírí mi ìwọ ni áńgẹ́lì mi ìwọ ni fìtílà tó ń tọ́ sọ́nà òkùnkùn láyé láláì sí rẹ báwo ni mo ṣe wá fẹ́ rìn lókùnkùn tí èmi kò ní fẹsẹ̀ kọ olólùfẹ́ ṣòwárí pé ìwọ ni àyànmọ́ mi. Ogo mi òpómúlérò ayé mi ẹ ò fọkàn balẹ̀ bóyá kan oníyàwá o má bẹ̀rù má ṣojo ẹlẹ́gàn tó mi akandi nínú iyọ̀ èmi ni. alẹ́ ah, máa lọ báyìí.

wàá mọ̀nà tó tó máa fẹ́ gbà kọ́ lọ́wọ́ ẹ̀ wàá lè owó fún un. náà. pọ̀jù bíi ti báwo that's when someone will tell you wọ́n fẹ́ sanwó school fees wọ́n fẹ́ sanwó ilé wọ́n fẹ́ sanwó at least you'll be able to distribute some sort of money to them. Èrè ni a fẹ́ náà ní títà lọ, kó fún ní two million naira. Gbogbo àwọn tó bá dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀wọ́ náà fún wọn. Láìpé wọ̀ lè béèrè owó lọ́wọ́ èmi, wọ́n ni wàá fún wọn lówó yẹn. Ṣé jẹ́ kó mọ̀ pé bébì mi lówó, my man is okay. You must know you're a big man, don't gbàgbé. Ọbẹ̀ ah, ah. jẹ́ kó máa fojú kékeré wọ̀ ẹ́. Oh my goodness, thank you very much, darling. You're welcome. I appreciate it. Thank you so much. I really appreciate it. You're welcome. You're welcome. You're the best. You're the best. You're the thank best. you. You're the best. Mo ṣàti máa rí pọ̀pọ̀ mi lówó, ọkọ mi ń tọ́jú mi ní ẹ̀gbọ́n mi lọ́sẹ̀ plus <laughs> the sense of it wọ́n ló tọ́jú mi mi kọ́ ló tọ́jú ẹ̀. wọ́n ló ń tọ́jú mi náà ni àjọ <laughs> ń tọ́jú ra wa ni moi. Sir? Ẹ má bínú, ọjọ́ ò lẹ́sí sáfíìsì mọ́tò ti ṣe díẹ̀ nù. ó ti ṣe díẹ̀ nù. ó ṣe díẹ̀ mọ́tò mm. báyìí ẹ ra ni àbọ̀ fún yín. iye ọmọ ọkùnrin kí ló ṣẹlẹ̀. ó kọ́ mi because ah, mọ́tò ńlá báyìí ẹ ní service sáfìsì ẹ dáadáa nǹkan tó ti bàjẹ́ lára ẹ ti pọ̀ gan o. ẹ rí pé àti mo raise ẹ lẹ́ẹ̀kan kíní kan wíwà tó dún kẹ̀kẹ́ ṣe é kíní yẹn clearance ti wà nbẹ ni ẹ mọ tó clearance tí nǹkan bá tight mọ tó yẹ pé ẹhẹn space ti wà ó dẹ̀ máa damage so many things in fact n bá fẹ́ sòdodo ọ̀rọ̀ fún yín bí mo ṣe ń wo mọ́tò yìí n bá ní kẹ́kẹ́ ká change gbogbo engine ẹ̀ but eh. solution wa. ok solution ok ok ok. ẹ jẹ́ ká ra half engine. half ah. engine ok ok. taba um, ra half engine. kí ló ṣe ok hmm. ok. taba ra half engine bàdá ah, kí ló ṣe ṣẹ́yìn ẹ̀yin lẹ̀ wá pa ni. no ẹ máa sọ̀rọ̀ yín mò ń gbọ́ yín hmm. mò ń gbọ́ yín. Hmm tabata mm. half engine yẹn mm. so àwọn nǹkan tó bá ṣì wúlò lára àwọn engine lè àwa fi sí. ok so half engine tẹ fẹ́ rà sí yẹn mm, give and take gbé èlò là ń sọ báyìí. Ah, mọ́tò ńlá yẹn ẹ̀dọ́nà kí ni iye àwọn mọ́tò twenty two thousand and sixteen. Ah, twenty sixteen mm-hmm. bẹ́ẹ̀ ah. mm-hmm. gbèsè ó máa wọ́n o ṣe rí half engine yẹn. Ah range láàrin bí abí one point eight sí two million ní half engine ẹ̀yà. half engine tẹ bá fẹ́ ra full ńkọ́. ìyẹn máa wọ́n gan-an bẹ́ẹ̀ máa rí half engine ló máa work. mind you kò sówó iṣẹ́ bẹ́ẹ̀ àtòwò mọ́tò. ẹjọ́ tẹ bá fẹ́ fi owó iṣẹ́ yín àtòwò mọ́tò sí ìlú nu tó máa parí ẹ̀ ẹ go straight straight. ẹni ìjọba ní bíṣẹ́ ibìkan ilé ìṣèwà yẹn sìn tàbá kọ́kọ́ gbé a máa kọ́kọ́ suspend ẹ̀. ó yé mi. ó ní ibi crane tó máa fi kọ́kọ́ suspend ẹ̀ kí mọ́tò ńlá ni mhm. tàbá suspend ẹ̀ à ń mi wò. èló ni total èló ni total. òun náà ẹ gbówó ṣé ara àwọn nǹkan tí máa lọ gbà nínú ẹ náà ni mm, mm, mm, ẹ má jẹun sọ̀rọ̀ ìṣàbẹ́ àká ju gbogbo ẹ̀ dé àtòwó ẹ́ńjìnì o àtòwó afẹ́ra gba afẹ́ra wà àtòwó ṣe àtòwó mọ́tò lọ́bí ṣàbẹ́ mò ń gbé báyìí kò bẹ́ẹ̀ ká fi sí three million naira. Hmm? three million. Ah, ẹ mọ iná ta mọ́tò yìí ní tó twenty sixteen. ẹ ń jèrè ah, lágbára ọlọ́run tó bá lù kò lè dún. ẹ fi yẹn lé wele. sọ́mẹ́ntò àwọn àjọ ìṣá i'm a qualified mechanic sorry mo sọ fún ẹ mo ní kò jẹ́ kí n ṣe mọ́tò yìí fúnra mi oní rárá pé status mi ti ju tó máa jókòó sábẹ́ mọ́tò lọ let me tell you something nǹkan tá a fi ṣe lára mọ́tò yìí change oil ẹ̀ kò dé service injector that's all ìwọ fẹ́ ra engine mi. ẹ má bínú mechanic ni àbí tó gbé wàṣọ tó kọ mọ́tò sí ah, ah. kí ló ń ṣe iṣẹ́ kékeré rẹ pélé ni ẹ fi gbogbo yẹn lẹ o mẹkáníìkì máa rí báyìí ẹ má dá sí. wíjọ sọtọ bí irú yín lẹ deal pẹ̀lú ẹ̀ màá mi sọ pé mechanic association wọ́n di mẹ́mbà ẹ̀ you are just ṣẹ́ni tẹ́bá ti ń ṣe jura yín lọ you see ìmúra ẹ̀ wàá ti mọ̀ kó ń ṣe jura yín lọ aago tó wà lọ́wọ́ ẹ̀ kó ń ṣe aago mọ́mọ́ yín mo ti mọ̀ pé ó lè ní ẹ you are a thief. lórí pé mo fẹ́ jẹ́ gbogbo you don't talk to me like that. ẹ má bínú ta lẹ. Um, you don't you don't talk to me like that. Oh. ta ló ní mo jẹ́ mm, àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni màá nú ẹ̀. Ah, wàlẹ́ ọlọ́ọ̀dọ́ ọlọ́ọ̀ lè nà mí. bọ́dà kò sọ èkó lè fún mi ah, ọmọ ọba gbọ́ mẹ́ mẹkáníkì. bẹ́ẹ̀bì máa ń nù ẹ̀ gidi máa ń nù ẹ̀ gidi ni ẹ mú kí wá thirty five mo gbé wá bí. ẹ má ẹ ṣe máa máa gbowó yẹn. ìwọ gbé thirty five wá. ṣé mo jẹ tó lè wọ báàkì ni. ọkùn ẹ bá mọ ọkùn tó bá gbódì fún yín ẹ máa lọ. kí ló dé kí n máa lọ ṣé máa mì làwọn. ẹ wá máa lọ. ẹ tọ́ mì làwọn tó tọ́ máa lù mí. ẹ fi gbogbo ẹ lọ. o fẹ́ try mi. Ah, o fẹ́ try mi. o ti bọ́ bàtà o ti eh, bọ́ bàtà o ti bọ́ bàtà. o fẹ́ try mi wọ́n try mi. ẹ wá máa lọ. ṣùtọ́ ọ̀bọ̀n yẹn fẹ́ gbá ẹyin náà mo dẹ̀ sọ fún ẹ mo ní kó jẹ́ kí n ṣe kí ni ìfúnra mi. mi máa ti géètì fúnra mi ni kò sẹ́ni tó máa yí mi gbọ́n mo ṣe mọ́tò mi. Oh, but you ah. still yell and you still yelling ewu ń tariwo o lè sọ ọkọ máa ti pariwo ni no ní sùúrù ṣé o bá pẹ́ tó bá sọ̀rọ̀ with your normal voice your inner voice bọ̀bọ̀ yẹn ò ní gbọ́ mi. answer now until you have to yell until you yell tí gbogbo etí máa máa ròyàn ṣé kò kí n sún ẹni heartbeat ẹ kò kí n beat fast ni ewu ní tariwo. Eh? Look at how you're just constituting a nuisance, Nita. Me boy, me boy. I'm just telling you the God honest truth. It's too much now. Will I keep complaining every time, every time? Kò yé pariwo, kò Okay, this ṣé o rí bí àwọn olówó ṣe máa ń ṣe ni? Wọ́n my man máa ń rọra sọ̀rọ̀, wọ́n máa ń drop the words wọn, wọ́n by one ni. Agídí gan ṣe kan máa fi fetí gbọ́n nǹkan tó ń sọ. Wọ́n pariwo kiri. No, hold on bí ìwọ ṣe wà á ta ẹbí ọṣẹ kan pẹ̀lú màmí ṣé ní bẹ́ẹ̀ ni ẹyin kankan náà lẹ́yìn méjèèjì. ní omi àti oníṣẹ́ kankan. ẹ kì í ṣe kankan náà ok ṣé torí wọ́n múra dáadáa o o o o rí bí tòun ṣe rí àbí that's why you think you are now different if you yell if you if you if you're screaming you're just the same thing we hear. stop it calm down Ah, má bínú díẹ̀ díẹ̀ náà ni màá máa èyí tó sọ tó get to me ni pé tí big man máa ń sọ̀rọ̀ máa ń ra drop ẹni and I want to be a big man. Hey, eh, look at you now wàá ṣe wàá ṣe ló clean báyìí wo bàtà ẹsẹ̀ bó ṣe mọ́ wá wá ṣe bí ghetto nta wá ṣe rádaràdà tó ń parọ́ ẹ jẹ́ kí n sọ sọ̀dọ̀ wá fi etí ẹ̀ gbọ́ bó ṣe ń sọ yẹn o ti fẹ́ máa dùn mí o ti tó at least mo ti move mm, tó bá máa fún mi rate mi at least bí twenty thirty percent mo yìí ń bọ̀ ni. mo máa jump ẹ̀ sí thirty Maybe fifteen twenty yẹn mo ti rí pé wọn náà ti ń change díẹ̀díẹ̀ tọ́ba yìí ti pàrọ̀ àìtí gbọ́ ẹ àbí. mi ò ní máa pariwo mọ́ àmọ́ tí ò bá yípa ṣe èrè lòun náà tí ò bá yípa ṣe èrè ni bọ̀bọ̀ yẹn. I am still going back to the same thing. mo ò pariwo sọmọ rọra sọ ni. ẹ but you must use àṣe èrè ewo ni tèébú rọra sọ̀rọ̀ wo bí o ṣe kẹ́rin mi sókè. I'm sorry. ṣé o mọ̀ pé bí o ṣe máa ń parẹ́ o ò mọ̀ pé o lè fúnra ẹ ní àtàtàk how old are you tó ti fẹ́ parẹ́ ẹ́ má bínú i'm sorry. tó bá ní any other thing yàtọ̀ sí ìfẹ́ òun ni mo ní sọ̀rọ̀ ẹ̀ gbogbo sacrifices tọkùnrin máa make láyé ni mo máa make lọ́rẹ̀ kò sí nǹkan tọrọ ẹ bèrè lọ́mi tí mi make available fún that was the day tó bèrè three hundred thousand naira mo lọ extra mile láti rẹ thirty thousand naira fún wasn't easy mo mọ iye miles ti máa ń rìn tó bá lóun fẹ́ jẹ anything tẹ́gbára mi ò ká i will make sure tí n bá lè ra a full bowl or a full portion bó ṣe cut out half mara fún i'm doing all i can to make her happy i'm going extra mile. wọ́n náà ṣàrì tó báwo dájú pé wọ́n designer àbí báwo. ní first grade. well well either first or second grade i mean òun náà ṣáà ń bẹ́gbẹ́ mu i mean according to my pros kò rọrùn it's not easy. ẹ wo bí ẹ rọra o ẹ rọra o mi ì lè máa gbọ́rùn sókè lórí pé kò ní kankan ò ní yọ lórí. kó lè rọ ẹ lọ́rùn máa jókòó kó lè rọ ẹ lọ́rùn máa jókòó àtúnkọ́ lè rẹ lọ́rùn sórí tó bá wù mí dáadáa problem tí mo ní in my life ni kí n má pé forty mm-hmm. tó bá ti wù mí pé forty láyé tí mo wá yìí ògo dé gbogbo bí tí n bá dé tó bá rí bí ọmọ náà rí ògo ni ó bright bí òòrùn ó lè fọ ojú tí wọn bá rí mi ògo ni tí wọn bá fojú inú wo mi ògo lójókòó yìí wọn rí pé tó bá fi lè fọ tí pẹ́rẹ́ báńkẹ́ máa ní owó ṣiyèrè ó dẹ̀ ti ń di ọ̀tí pẹ́ mélòó ló kù. ẹ dúró ibi mélòó ló kù yẹn mo ti fẹ́ wọlé hmm. kí ni ẹ̀jì ń báyìí gangan. thirty two thirty two and four months. forty dẹ̀ ló máa tó rógolo. wàá ṣe lórí burúkú ni ẹ̀ ṣé torí mò ń lo ẹ̀ fún ẹ̀ ṣó dàgbà ni o hmm. sọ ń ṣe ní thirty plus thirty two plus àṣẹ coins ló gbà lọ́wọ́ mi. ẹ àtọ́lá àtọ́nà má ti máa rìn lọ́tọ́ bí ẹ̀ then tó wà rò wípé ọkọ rẹ mo jẹ so jẹ kí respect yẹn wà ní tàwọn fún ìwọ dọdọ rẹ pé fourteen yẹn gùn mú wọn tó kó òkú seven years. bẹ́ẹ̀ni òṣì sàn járe wọn dẹ bẹ́ẹ̀ sọ sọ pé forty ló máa rógolo ṣé nǹkan re ni ẹ mọ béèrè three hundred thousand ẹ fún thirty thousand oru yín dẹlẹ máa ń fòyìnbó sọ lẹtùn máa hà yín jọ àìtí sọ̀rọ̀ mi jẹ ẹ ń hà jọ lórí kí lẹ ṣe tẹ ń kẹyìn jọ. listen let me tell you something hey. Eh. listen you see let me tell you something i will tell you straight as it is sori um, destiny ni gbogbo nǹkan láyé tó bá wò mí dáadáa wọ́n wọ́n máa rí pé tó bá dé tán àwọ̀ tí mo ní àwọ̀ tó wọ́ fit ni. ẹgbẹ́ nu rí burúkú sàn kó tó sọ̀rọ̀ méjì ẹ̀ ń sọ̀rọ̀ àwọ̀ ṣó lórí burúkú ni ẹnu ebè lẹ́ẹ̀kan ni má ṣe bẹ́ẹ̀ yẹn bá mi sọ̀rọ̀ ńlé mi òun ń bù gan láti lè wá lo fẹ́ rògòlò báwo lo fẹ́ rògòlò. mo kàn fíìl pé tó bá respect mi bí ọ̀rọ̀ yìí conversation là ní kì í ṣe pàǹjà. wá mi ò lè ní respect ẹ jàre tó bá ti lówó kó lọ máa respect síbòmí dìde wá máa lọ kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣiṣẹ́ padà kó wá máa bẹ́ẹ̀ jìyà kẹjọ máa wọ rock feed àbí kí ló wọ yìí. temporary ìyá ni kì í ṣe eh, permanent one ìyá tó lọ́jọ́ tó jẹ́ pé láìpẹ́ ó máa padà jọrọ ẹ̀ ni. dìde wa máa lọ ológo forty má jẹun wọ ẹ o mọ̀ pé lèmi ló wá èmi ò dẹ̀ ní dúró dìgbà tó máa di forty kò tó tẹ toró tí ń tẹ náà ò ní nǹkan ò dẹ̀ ò dẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ nǹkan tó sọ̀rọ̀ méjì ò máa lo sign language àwọn tádìkà náà lọ máa ń ṣe báyìí gbogbo nǹkan tó kún ló máa ṣe báyìí ṣe báyìí ẹ wá máa lọ́jọ́ kí ni kí ni nǹkan náà ẹ dìde mi fẹ́ pariwo kí ni nǹkan tẹ wọ̀ tínú yín dùn ẹyẹ bẹ́ẹ̀ ló ń bí mi nínú ilé mi ẹyẹ àyìnjọ ẹ ń ṣe bí olówó ẹ street náà ṣọlẹ búkú ni yín ni ẹ ní kankan ẹdẹ tí wọn àyìnjọ ẹ bọ́ sájọ. ṣáwa nìkan la wà nílé ṣá. ẹ bọ́ sá ológo fọ́tì àwọn oníṣẹ́ ya wèrè gan-an ṣọlẹ ẹ ká yẹ bọ́ síta. initially ọ̀rọ̀ mi lè máa ń bọ̀ if i'm forty. Ah! once I am forty. iṣẹ́ àti kéèyàn máa sọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ni wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ní olówó kì í sọ̀rọ̀ ṣó lórí burúkú ni ilẹ̀ bọ́tà. forty years. ìbò forty wèrè ọmọ ọlọ́mọ á dúró di forty. ah gbọ́ ẹ fún sùúrù gbọ́ ní tó sọ lẹ́ẹ̀kan mo gbọ́ mo bá fẹ́ yìí sì máa kú dáadáa ṣé lóòótọ́ ní ìparọ́. ojú wí ni wọ́n ojú wí ni ẹ́ kò sí nǹkan kan ọjà yóò tà ní. <laughs> ọmọ ó máa kú síbẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ẹ béèrè fún wọn kọ́ṣù wọlé gidi anything ó ti yẹ nígbà yẹn gbogbo nǹkan tó bá fẹ́. lẹ́yìn gbogbo lẹ́yìn. ó yẹ yẹ kó béèrè fún we are capable náà lóye sí eléyìí ti fẹ́ ọtí fẹ́ tán ọmú mi wá kọ́ mu wá ẹni tí ìjọba ti fẹ́ ní o títí ẹ gbogbo tó bá fẹ́ sọ tó yẹ ẹrù wà nílẹ̀ tó pọ̀ nílẹ̀ bí ìyẹ̀pẹ̀ ni. Hmm? Ah. Ah, ẹ jẹ́ mọ̀ bìnrin à ń bọ̀ ẹ sì kí n fún wọn ni àbí. ọsọ àfún kiri. fún gbogbo fàájì tá a ṣe náà. Ah, ṣebí wo mọ̀ wọ́n bí báyìí. ìyá mo mọ̀ wọ́n dáadáa èmi mo mú yín wá. Hmm. bọ ìwọ ló làwọn ọ̀rẹ́ èmi náà làwọn ọ̀rẹ́ ṣá but ìwọ lọkùnrin. Hmm. Ah, ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn o mọ̀ wọ́n bí kí wàá ní bígì gbogbo nǹkan tá à ń jẹ tá à ń mú tá à dẹ̀ máa jẹ tá a ṣì máa mú ìwọ ló máa sanwó eh! kí ló tó ń pariwo. owó wo ẹnẹsì. Ah, e baby are you okay. sọmọ iye tó ń tẹnẹ sí níbí báyìí. ẹnẹ ah, sí ẹyẹ kan la ṣe sì kan. thirty thousand naira ló ń ta ẹnẹ sí ẹyẹ kan. stop ẹ̀ náà bébì ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí ah, ah, ìwọ ló máa ń sanwó ọlọ́run ní jẹ́ kí mi sanwó ìwọ ló máa sanwó bó ṣe rí láti ilẹ̀ ní àdẹ̀rí bẹ́ẹ̀ títí ayérayé ni ìwọ ló máa sanwó gbogbo fàájì bá ṣe ìwọ ló máa sanwó ẹ̀ ah stop ẹ̀ ọ̀dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹni. owó ìyá tó ń thousand. Mm, mm, About not three hundred and fifty thousand you are capable fìyẹn lẹ̀ ọmọ jẹ́ àlọ́jà ìtura àwọn boys yẹn wọ́n á mọ ẹ̀ síbẹ̀ jọ sí bó ṣe wà yẹn. bá mi bá mi bá mi. ayé mi ti bàjẹ́. Ah, ta ni fẹ́ pè báyìí ah, ọ̀rẹ́ mi where is my phone. Alpha èmi fẹ́ máa múra club ni o ẹ eh, mo mọ club yẹn Rẹ̀mí àti Yẹmí náà lájọ ń lọ jóná o ẹ eh, club tá a máa ń wà yẹn kí ló ṣẹlẹ̀ eighty thousand ibo mo ti fẹ́ rí stop ẹ̀ mi ò ní eighty thousand kankan báyìí bí mo ṣe wà yìí ah, ó lè tó yẹn ni wákàndínlẹ́dẹ́ máa dédé pé èèyàn wá sáré máa ní kéèyàn máa ṣe kíní kan kéèyàn máa ibo mo ti fẹ́ rí eighty thousand sìn ó mọ nǹkan mo máa wáyà fún ẹ ṣó ń gbọ́ bọ́ mo máa gbowó mi padà mo máa gbowó mi padà o mi ò ní fẹ́ ká gbéra wá sórí social media o mo ti gbọ́ màá ṣe transfer yẹn fún ẹ nísinsìnyí ah, ó lè tó yẹn ni ah, ok mo ti gbọ́ alright send account number yẹn mi ní mọ́ alright kó take care yẹn ah. kí ló ń jẹ ṣọ́ra lé ni eighty thousand. ọ̀rẹ́ mi ìyá sì jẹ mí bọ́bọ́ ìdí sọ mí dùn ní gbèsè ojoojúmọ́ ni mò ń yáwó káàkiri láti lè fi ra nǹkan fún bọ́bọ́ yìí. ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kí ni problem ẹ̀ gan-an because gbogbo ẹkún tó ń sùn yìí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń sọ gbogbo ẹ̀ pọ̀ ni àmọ́ kí a tó bọ́ síbi tí problem ẹ wà kó tó fẹnu sọ problem ẹ tí mi ò bá gba owó tó jẹ mí mi ò lè rí solution sọ̀rọ̀ ayé ẹ̀. owó tí mo jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ṣé bí wọn náà ni mo ro gbogbo ẹjọ́ fún kò sówó kankan lọ́wọ́ mi mọ́. ọ̀rẹ́ mi ní interest nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sáyé ẹ̀ bá ṣe ń sọ inú èmi náà ti fara gbá one twenty kí iṣẹ́ wo gangan ni kókó nǹkan tèmi gangan ṣe tèmi nìkan máa invest one twenty inú ayé ẹ̀ báwo la ṣe fẹ́ sanwó yẹn because tó o bá ti rí san má wọrí gbé problem lọ́ máa ké mi ò lójú àánú mo rí mi. ọmọ ọmọ kan tó ṣẹlẹ̀ mò ń dájọ́ one fifty tí ìwọ náà mọ̀ sí so màá fún ẹ ní hundred thousand níbẹ̀ adẹ́kù twenty thousand so kò tètè bá mi wọ́n solution kí ni kí n ṣe sí. dáwọ́ ló máa gbàjọ. Eh, eh, eh, oh, next month ni. ìyẹn náà pẹ̀jọ àdúrà àwọn mẹ̀mú yẹn àbí ok àti rí solution okay. so sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ gangan má kì okay. kí ni pàtó o máa ń yáwó àbí. o máa ń yáwó máa fi hẹ̀pù ẹ̀ máa fi hẹ̀pù ẹ̀ kò dé dá padà kò dá padà torí pé wọ́n gangan lọ dé honestly ẹni bá rí ẹ tó pupa ó máa wò pé o ti kó gbogbo training oko sára ni o kàn ṣàyà gàgàrà o ní training kankan ṣá ṣoré mi tó ń wo yìí mi tí ì rí ẹni náà tí mi tí ì bá dìú gbogbo ọkùnrin ilé ayé ìyá ti wèrè o àtàsínwìn o àtàwọn tó jẹ́ mixed breed àwọn tó yẹ pé wọn ò já wèrè ní àsínwìn lọ́la kò sí ọkùnrin náà arọ o wèrè gbogbo wọn pátá ni mo ti bá ṣe ṣó wàá mọ nǹkan tá a máa lò fọkọ ẹ ọkọ ẹ bọ́ sí volume eight bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin volume eight ni ṣé ọkùnrin volume tó wà ní. Ah, àwọn wèrè ni wọ́n sinwin gan wọ́n sinwin gan wọ́n máa ti kó ẹ láyà jẹ ẹ̀rù òkè ń báyìí tó bá fẹ́ bá béèrè pé owó ń kọ́. àwọn máa ń dáyà já mi ní mọ̀gbà tí máa ń pay bills yẹn. ó mọ̀gbà tó máa ń pay bills yẹn mo kí ni mo sọ volume ló bọ́ sí ṣé wàá mọ gbogbo bọ́ ṣe máa ń ṣe àwọn volume yẹn wọ́n gan máa gbé wèrè síbẹ̀ ni gbogbo ètò ìṣòhun tó ń ṣòhun jẹjẹjẹ tó máa mix English sọ Yorùbá yẹn má sọ pẹ̀lú ẹ o. Yorùbá gidi àwọn ọ̀rọ̀ bíi a máa ṣe pé orí mẹ́rin ṣe ìmọ̀ ọmọ o wọ́n kọ́ máa ní kí ni gbogbo wèrè igọ̀ ah fẹ́ẹ́ lọ́wọ́ mi gan wàá kọ́ máa ṣe ah, ah, wàá máa dẹ̀gbẹ́ ẹ̀ máa wò pé ah, kí ló ṣẹlẹ̀ sí bọ́ọ̀tì tó ṣẹlẹ̀ sí láìfẹ́ tó bá dẹ̀ máa bá sọ̀rọ̀ má lo wíìgì jẹ́ kó ráwùjẹ ṣùgbọ́n pé gbogbo àwùjẹ yẹn náà jẹ́ kó mọ̀ pé wèrè ìṣẹ̀lẹ̀ gidi torí tó bá máa lò lẹ́ẹ̀mejì ó máa bọ́ sí volume twelve. àwọn òbò tún ni volume twelve báyìí. àwọn volume twelve filẹ̀ kì í ṣe pé wọ́n rìn ìdìyàn bọ̀ wọ́n pẹ́ ń àmọ́ eh. wọ́n yẹn máa máa wòrè sùn. Mhm, mo jẹ́ lówó má bínú máa san wọ́n dẹ̀ máa lọ wá san bá ti bọ́ sí bọ́ọ̀lù twelve yìí ó ti wí nìyẹn. Ah, mo ṣe fẹ́ kó rí nìyẹn. mo ṣe fẹ́ kó rí eh, nìyẹn. so kókó lọlé kó ló bá fa gbẹ́nà wojú ẹ̀ wá gbogbo fáńsọ̀mù yẹn jẹ́ kó mọ̀ pé wá ìgboro káńsọ̀mù jẹ máa jẹ́ mi lè má lọ máa fọ́ wa wá ẹ̀yọ́ kọ́ lè kọ́ lè jẹ gbèsè lórí ọ̀rọ̀ ayé ẹ̀kẹ́ kí ló lè tó yẹn ó dẹ̀ fẹ́ sọ wèrè ẹ̀ mi ṣe béèrè náà. Ah, àwọn ọ̀rọ̀ tó máa máa sọ fún nìyẹn so that a lè máa bínú a lè sanwó yẹn ṣó ti gbọ́ ṣó ti tán. Ah, kí n gbé náà kò lójú. ṣé bóyá máa lọ gbé náà kò lójú ah, náà rè kàn ríaz náà jẹ́ òwe fẹ́ ṣe. àánú má wọrí màá rí àṣẹ tí n bá délé ara mi ń gbọ̀n báyìí. àlọ́ mi àlọ́ o. bébí mi ò understand mọ́ gbogbo owó tó yá lọ́wọ́ mi ò dá padà. ẹ eh, ó ti sọ mí dẹni tó ń jẹ gbèsè káàkiri owó kan náà mo tún lọ yáwó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi gbogbo aṣọ tó ń rí pé mo wọ̀ torí sí ti ẹni pé kí lè meet up standard ẹ mo bí lè tó bá wá sí life mi wàá tún ṣe bọ́ ó ń ba life mi jẹ́ lélẹ̀ mo ti jó ní gbèsè what is happening give me money. ee dá padà dá padà kí ni ìtumọ̀ yẹn ah ìwọ ló ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. èmi. yes ah, nígbèsí ayé tèmi èmi ọmọ kí mi ṣe fóbìnrin omi ló bá ṣe fún mi ìwọ lòun láti máa ṣe fún mi bó ṣe wà láti ilẹ̀ nìyẹn ó dẹ̀ máa rí títí ayérayé ni gbàgbé mo ṣe sọ yẹn. èmi ṣe. yes because i don't understand. ẹ lè ní sálárì mi. Oh God. Hello ni mo ń gbà. Oh God. Kí ló yẹ tó sọ̀rọ̀ báyìí? Jẹ́jẹ́ mi mo dúró o. Orí mi tí mo wà orí position mi kò tó wá. Adé exchange ni. Wọ́n fún mi lówó, èmi ń fún ẹ ní love. Ah! Ẹ má fún mi love. Ẹ jọ torí Ọlọ́run. Ta ló fẹ́ love? Ta ló fẹ́ love tí o fọwọ́? Yẹ́ kí ni mo fi love tí o fọwọ́ tí wọ́n ṣe? Ah, kí ló ń ṣọmọ obìnrin yìí? Ṣé love ló máa pay bills mi? Are you alright? Èyí ọmọ sọ pé ó fẹ́ jẹ búfẹ̀. Ọlọ́run máa sọ pé ó fẹ́ lọ ra ṣọ́ọ̀bù tì. Èmi gan ra ṣọ́ọ̀bù tì. jòdòdò tó bá pé gbogbo nǹkan tó ń ṣe yìí gbogbo nǹkan tó ń sọ yìí ó fẹ́ fi wo bóyá mo love àbí mo love bóyá tó yẹ pé bá bàjẹ́ màá sì dúró well mo ti pass because èmi ò níbi kankan tí mo ń lọ alright ó dẹ̀ ti fi tọ́ mi lẹ́nu wò mo ti wà alright standard yẹn èmi gan ò fẹ́ wálẹ̀ bó ṣe wò mí lálẹ́ yìí máa jẹ Chinese. Ah. Ọlọ́run ó dà mo ti sick jọtọ ní ọlọ èlò ló pè ní sálárì mi gbogbo owó tí mo fún ẹ láti jọ yìí mò ń yá ni ah. yẹ mò ń yá ni mo dẹ̀ bílíì pé padà fún mi lọ́jọ́ kan

ṣé bọ̀bọ̀ yẹn ló ń lu ẹ̀ báyìí. kí ló ń sọ kó ṣe gbogbo sí system tó lọ tó tó sọ fún mi náà kan ni mo fi mo fi bá sọ̀rọ̀ tó ní kí n lo volume kí n lo kíní kan ó lu stupid and bastard sí mi lára ẹ ṣé bí wọn náà ló ti mí sí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí sí. ìwọ náà volume tí mo sọ fún yìí ìwọ náà bóyá o ti ṣe jù ní èèyàn kì í mọ nǹkan ju ẹni tó kọ lọ next time ara máa sọ de sódà lílù yẹn máa reduce bó ṣe wà yẹn kò sí solution kankan mọ́ ó máa máa ba bẹ́ẹ̀ ni. wò wá bá mi wá solution sí ni wọ́n gbogbo kọ́ tó máa ń tó máa ń bá mi tó máa ń mè pẹ̀lú mi gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ ni mo record gbogbo chat wa ni mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ ni ma screen mount ma send ẹ̀ sórí Instagram ma tag ẹ̀ ma tag ẹ̀ bọ́ọ̀dù ma tag Instagram ló ń já wọ ma sponsor ẹ̀ ma ma tarnish image ẹ̀ tí ẹ ma bàjẹ́ ni. o ní gbogbo chat wa lọ́wọ́ eh, eh. o máa gbé sí social media. wọ́n gbé lọ́wọ́ lórí fóònù mi. o máa tag Insta blog. bẹ́ẹ̀ni eh! ma tún yá owó ma tún fi sponsor ẹ̀ ọkùnrin má ṣòro ṣe o èèyàn mọ̀ ṣe èèyàn kò máa bá yín chat innocently èèyàn ní mọ̀ pé ń save message èèyàn so ń save message mi láti jọ ẹ̀. wo solution ni kò bá mi wá. àṣọrẹ́ ah. ṣòro ṣe ló ìdúkúlẹ̀ èèyàn mọ̀ yìí èèyàn máa bá yín sọ̀rọ̀ innocently ẹ máa tọ́jú chat tálẹ́ fẹ́ fi hàn ṣẹ́ fẹ́ fi hàn àwọn fọ́fadà sí yín ni kí ni gbogbo orí burúkú báyìí mo ti chat dáràn báyìí mo máa mú ẹ lọ sọ́dọ̀ bàbá mo dẹ̀ mọ̀ pé máa wá solution sí tó bá dẹ̀ ti rí solution sí kò sí nǹkan mo fẹ́ ṣe but tó bá ti rí solution sí lágbára Ọlọ́run tí mo dẹ̀ mọ̀ pé bàbá máa rí solution sí wà á gbogbo message gbogbo voice note tó ló ní gbogbo nǹkan tó ló ní yẹn wà á delete yẹn jọ nítorí Ọlọ́run má bá mi sọ̀rọ̀ lórí message mọ́ tó bá fẹ́ rí mi wá sílé ni jọ nítorí Ọlọ́run má send happy new year message sí mi má send the happy new month message sí mi jọ nítorí ọlọ́run má fọwọ́dù tó bá wáyàn tó bá sọ pé wanted má fọwọ́dù ẹ̀ sí mi mo fi ọlọ́run bá bẹ̀. ìyẹn gan necessary mo èmi gan ráyè mi send message sí ẹ mú látẹ̀ni lọ lọ́kàn tó bá ti bá mi wá solution sí ọ̀rẹ́ wá sí court bí ìṣọ̀rẹ́ mọ́ tó bá tèmi jẹ́. Ah, wọ́n ṣòro ṣe láàánú pé ń trẹ́tìn mi ò dẹ̀ mọ̀ pé starblog yẹn gangan lógun ayé mi. ọ̀nà àbáyọ àbí kílẹ̀ pé bàbá bàbá ẹ wo bí ẹ má gbé gbogbo fọ́màtì mi wá ọ̀rọ̀ ti kọjá gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ròyìn o bàbá mú mi máa júwèé bí báyìí ṣẹ́ ro pé mi ní sọ ọ̀dọ̀ ẹni tí mo ti ń ṣògùn ni ah, ah. ká ló ń gbé mi lé ní sẹ́ ro pé mi ní wá gbé yín ni bàbá ẹ gbá wa wá ọ̀nà àbáyọ kò ṣe mọ́ èyí olóhùn ò ṣe nǹkan mẹ́rin tó ń sunkún báyìí ẹlẹ́yọ ẹ̀wọ́n náà sọ̀rọ̀ náà. ìgbà ìmọ̀ ní ẹjọ́ torí ọlọ́ ayé mi ti pàṣẹ báyìí ẹjọ́ mi ò ṣe mú ìgbà ìmọ̀ ní mo ṣe kọ́ tí mo ó ní bẹ́yẹn bá ń jẹ èèwọ̀ bẹ́ẹ̀ ni kò bá bí ó ní bó pẹ́ títí tí bini abini èwo sì béèrè wọ̀ àwa dífá fún ọmọ tí bàbá rẹ̀ kú tó wá lóun fẹ́ sún yóò lópo ṣé o mọ̀ pé èèwọ̀ ló jẹ ni kò sọ́nà báwo kẹ́kẹ́ ó ti jẹ̀wọ̀ ó ti jẹ̀wọ̀ nú o bẹ́ẹ̀ ni. bàbá bàbá bàbá ẹ wo bíbá ẹ ẹ mọ̀ pé mi mọ̀ yín dáadáa adẹ̀jọ ní sùúrù àjọmọ̀ra wa ẹ wo ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ju gbogbo nǹkan tẹ̀ ń rò yìí lọ o ọ̀rọ̀ yìí ti ń do ó máa bẹ́yìn yọ o ọlọ́pàá máa mú mi wọ́n máa béèrè yín o ẹ wo ẹ ro ẹ bá fásọ̀rọ̀ náà ẹ bá wọn ní gbólóhùn kí la lè ṣe náà. ní sùúrù ṣé o náà ti ọjọ́ kìlẹ̀ náà gbàtẹ́ wá yìí kí mo sọ fún yín sórí tí n bá ti parí iṣẹ́ tí mo sọ fún yín pé wọ́n ṣe yìí bàbá ti parí ẹ̀ báyìí bí n bá ti gbélé ọ lọ bó bá ti délé èmi ò ti parí ètè mi ò parí bì ìjọ kejì báyìí òní ó wà sáré wa bọ̀ nílé. Ah, ah, bàbá ẹ ṣe gan ọ̀rẹ́ mi ọmọ sáré délé ọmọ ah, délé mi. tó bá wá délé rẹ ìwọ àti ẹ ẹ lè fi ráyẹ ilé ìwọ títí láéláé o. tẹ́lẹ̀ nǹkan owó wà tẹ́nìkan bá gbìyànjú pé mo fẹ́ nìkan lẹ̀ yóò ya wèrè ni o ṣo ni ṣe. ah baba ọ̀rọ̀ owó là ń sọ yìí bàbá èlò owó kò sí wàhálà. o dẹ̀ nífẹ̀ẹ́ náà ṣé wọ́n fẹ́ fọkọ ẹ lẹ̀. Ah, tó bá ti wá ní ṣe ẹ̀yin mọ̀ lọ bó bá dọ̀la ẹ padà wá wá gbàṣẹ rẹ. mo jẹ́rìí yín ẹ ṣègùn mo sọ fún tó bá tún ní any other thing jẹ́ kán mọ̀ o. àánú ah, mo wà òkè fọlá ẹ tẹ fẹ́ ṣe yẹn gan òun gan ló dá. kò sí wàhálà ṣá ẹ ṣègùn mo máa ṣe transfer ẹ̀mí máa ń ṣe. kò sí àìmí ah, jẹ́rìí rẹ <laughs> gbogbo gbà ni kò sí àṣẹ mi gbogbo gbà mo bá ti ṣe mọ̀ ogún mọ̀ ṣe transfer fún mi ah, gbogbo gbà àbí bò ni. ẹ bàbá lóòótọ́ ni ẹ̀yin náà lè ṣe ó yẹ kẹ́ lè mọwọ́ yí padà débẹ̀ náà ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ifá ẹ bèrè lọ́wọ́ àwọn bàdá dúdú kí la máa ṣe. sọ wá rí ibi tá a bá dé yìí ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú mo fẹ́ gbìyànjú yìí ọ̀nà àbáyọ ẹyọ kan ṣoṣo ló wà o ọ̀nà àbáyọ ẹyọ kan ṣoṣo tó Ti wà náà ni pé ẹ lọ ra ẹyin tí mo wà nù kírètì ẹyin mélòó ni mo wà nù rẹ̀ náà. ọgbọ̀n ló máa ń wà ń tátì. ẹ wá yí ẹyin ọgbọ̀n ẹ wà lọ gbé wa èmi wà bá yín ṣiṣẹ́ sí i ìgbà tí n bá parí iṣẹ́ ń sí i ìyún ni ìwọ ìwọ mò ń bá wí o ó wàá gbé ẹyin o ó wà máa lọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan ó mọ ẹyọ kan lọ ẹyin ó fọ sí orílẹ̀-èdè lé ó tún wá lọ orílẹ̀-èdè míì ó tún fọ sí ó tún lọ orílẹ̀-èdè míì ó fọ títí tí èpè ọgbọ̀n bó bá ti rí ṣe àbùṣebùṣe ṣùgbọ́n bó bá ti wá rí ṣe o kò sí àbù kò sí ọ̀nà àbújá kò sí lọ́rùn pẹ́ mọ́ ọ̀yà wèrè ni o. èmi bàjẹ́ mo ti gbọ́ mo ti ní sùúrù. àbá kí lẹ̀ ń sọ tí ò dùn lẹ́nu. èmi ti bàjẹ́. South Africa ńlẹ̀ lẹ́bẹ̀ẹ́ yẹn tó bá fẹ́ ṣòro fún yàn ó máa dàbí pọ́n ayé ń ṣèyàn ni ẹ lè pòyì bẹ̀ nígbà fifty tẹ́ ẹ rí visa gbà kẹ wá mú yẹn kúrò kẹ wá wá thirty báwo lè fẹ́ gbẹ̀yìn kọjá ní immigration ah. ẹ̀ ń sọ ń sìn ẹlẹ́yin tẹ̀ ṣiṣẹ́ sí ẹ̀yin gangan ẹ̀ mọ̀ pé ó flexible ni báwo lè fẹ́ gbẹ̀yìn dání ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tí ò ní fọ́. ẹ̀yin ò kàn mí bó bá ti lè ṣe bí ò bá ti lè ṣe kò sí nǹkan kan máa yóò yà wèrè nu. Ah! ayé mi ti bàjẹ́ tèmi ti bàjẹ́. tó o bá ti wá lè fọ ẹ̀yìn tán o láǹfààní àti fọmọkùnrin ńlẹ̀ o ṣùgbọ́n bó o bá ti lè fọ ẹyin kẹ ẹ̀yà àjọ máa wà lọ títí láéláé ni o. Ah! mo tó rí owó báyé mi jẹ́ àwọn gbẹgbẹ lẹ́kún débi ti bàjẹ́ ah! mo ti kú bàbá ah, ẹ pa mí àní mo ti kú mo ti kú ẹbẹ rìn. bàbá bàbá ẹ kẹ́ ṣe wá ẹ ṣe wá ayé mi ti bàjẹ́. nísùlẹ̀ o nísùlẹ̀ bọ́bà kú kọ́ lọ kú lẹ́yìn mọ́kú ayé o. bàbá bàbá èyí yẹn tí a láti wá nǹkan mi ẹlẹ́yin tá a ti yàn ò lè wọ́ọ̀kì ẹ eh, kò tọ́pẹ́ ẹ eh, ojú ló ń rojú ṣàánú ẹ eh, Wendy Wendy wọn náà ń ṣọmọ bẹ́ẹ̀ hmm? kó tẹkẹ ara ẹ ṣó ti gbọ́ ẹ kí ló fàkúnlẹ̀ pẹ̀lẹ́ wọn náà ń ṣọmọ bẹ́ẹ̀ ó wà very hard working hmm, tẹkẹ ara ẹ ṣó ti gbọ́ all right take care ẹ má no problem uniform ẹ ń kọ́ ah, ok ok yeah. manager mánéjà hmm. gbogbo nǹkan tẹ̀yìn àti Wendy sọ pátápátá ni mo gbọ́ pẹ̀lú gbogbo nǹkan tí Wendy ṣe fún yín pẹ̀lú gbogbo ariwo tó wá pa ń bì báyìí ẹ wo bó ṣe yẹ yín ìdíyọ́ dáadé tó wá bá yín bì báyìí ẹ wá ń sọ ẹ̀mọ́ ń gbọ́ bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ dáríjì ẹ fẹ́ dáríjì ó ga ọ. kò lè yé ẹ rárá ṣorí Wendy tó ń rí yẹn ìyà ń jẹ ilé ọkọ tó wà yẹn kò yẹ kó wà bẹ́ẹ̀ rárá ọkọ yẹn fi ìyà jẹ ni the more you look the less you see ni bọ̀bọ̀ yẹn ṣe fún wàláì tàlà ìsúnmọ́bí láìláàzì ẹ̀ tó máa wo wíńdò ń ṣèyàn bẹ́ẹ̀ o wíńdò kì í ṣèyàn bẹ́ẹ̀ o wíńdò wà very very hard working ah, tó bá wo inú mi pẹ̀lú gbogbo nǹkan tí wíńdò sọ fún mi lókè mò ń sun ẹkún ni ní inú mi ẹkún wà bẹ́ẹ̀ mò ń sun ẹkún jáde ni àfojú inú wo. ṣó lè tó tó bẹ́ẹ̀ yẹn. ojú ah, bẹ́ẹ̀ lọ o ah. ọ̀bọ̀n yẹn ìyá ló fi ń jẹ wíńdì. manager gbogbo ètò ẹ̀sọ́ ìkòsọ́rọ̀ mi o mo ti sọ fún yín gbogbo àwọn gentleness yìí kò síbi tó máa gbé yín lọ ẹ kò máa balẹ̀ iṣẹ́ yìí jẹ́ fún bàbá yìí ni ṣé ti gbàgbé kan tí wẹ́ndì ṣe fún wa ni ẹ ti gbàgbé pé best customer wa ni má ti lọ tí wẹ́ndì sátẹ̀lẹ̀ yẹn ẹ mú yóò jẹ́ tó máa wà wọ́n bí máa patronize wa ẹ wà ní fẹ́ dáríjì wẹ́ndì wẹ́ndì wo ẹ tó fẹ́ dáríjì èmi ò fọwọ́ sí o ẹ rò dáadáa o ẹ rò dáadáa manager èmi ò fọwọ́ sí o. Ah, ìwọ náà rí yẹn sọ o ojú àánú business ojú àánú business ojú àánú business. ẹ jẹ́ kó fọ. ah kójú àánú fọ business ami la ma fi gbé Wendy o beta ami la ma lọ fi gbé Wendy ọmọ gàdàgàdà ni ọmọ osilo ọmọ yan so dada bí o te fi nǹkan bá mi sọ̀rọ̀ ni o o so gidi o ah, Wendy eh mo be ki ka pe ṣùgbọ́n ìwọ náà kí ló fi retí sẹ́nu ilẹ̀ nígbà tí mo lálejò iṣẹ́ ò kẹ́ àlọ́ mi àlọ́ ooo dàbí òwe òpó. ẹ̀yin gbọ́kọ̀gbọ́kọ̀ ojú yín á já ojú yín á rí màbo gbọ́kọ̀gbọ́kọ̀. I see them every day àwọn ṣeré kò dé kọ́kọ́lọ́kọ́ làwọn máa like tán bá ti rọ́kọ̀ lọ́kọ̀ tó lówó tó ní mọ́tò tó tún jẹ́ jayéjayé tó bá wà lọ jẹ́ fine boy ojú náà máa ṣe sí babaláwo àparí iṣẹ́ wọn gbọ́kọ̀ lọ́kọ̀ wọn báyá bá sunkún wọn bílé bá tún bá ẹ̀sán. àlọ́ mi àlọ́ ooo. fẹ́ dúró ní sùúrù léèrè ọlọ́run ṣògo ló ń kánjú lọ your life no be so jẹ́jẹ́ láyé gbà na step by step ìyá ò lè láì kọ́ ọmọ rẹ̀ títí kó fọmọjọ́ mẹ́jọ ní pẹ̀pẹ̀ soup ọmọ kẹfẹ́ láyé rí process will come before the progress if you miss the process you go miss the progress.